Oriyomi Hamzat is better than Muhammed yes hundred percent. èmi ṣẹgbẹ́ rẹ̀ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ṣẹgbẹ́ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́. but mo kàn ń bọ̀wọ̀ fáwọn tó pè mí tó bá mi sọ̀rọ̀ tó pè mí tó ní kí gbàgbé ẹ̀ ibnoso labibu máa yẹ̀yẹ́ ẹ̀ wo. bàbá ẹ̀ tó bí ẹ̀ lèmi àti ẹlẹ́gbẹ́ bàbá ẹ̀ tó o bá ńlá káyìí máa kọ ẹ̀ mo sọ orí mo ti ń wọlé bọ̀ nù díẹ̀díẹ̀ mo ń wọlé bọ̀ lẹ́nu ó mọ̀ pé ó láṣà wàá rì àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n ń pẹ́ lẹ́ni ẹ filẹ̀ ẹ jẹ́ kó tẹ́ ó ti yá wàá rì ó ti yó tààrà bí òun wá bẹ́kùnbẹ́kùn ó ti yé ó ti yá. ọmọ àkànbí ọlọ́ba àbíkílẹ̀ ń pe ọmọ ṣàkíyàn yàrá kan sọ fún ẹ náà ni pé kò sí èébú tó tún fẹ́ bú mọ́ gbogbo èébú tó wá ní <clears throat> tó fẹ́ bú àwárẹ̀dì rẹ̀ ara tiwa náà gbèbú ànábì tó o fẹ́ máa wa ẹnu òfò rẹ sí òun ló mú mi jáde sí ẹ mi ì dẹ̀ jáde sí ẹ gan Chief Sunday náà sẹ́ndì fídíò sí mi Chief Sunday náà sẹ́ndì fídíò sí mi gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n ní láàrin àwa mùsùlùmí gbà tí mo rí fídíò yẹn inú mi bàjẹ́ ó dẹ̀ bí mi nú ọmọ tó ṣe fídíò yẹn mo kàn mọ́ lórí eh, kí ló kọ́ ẹ ní tọ́ọ̀kì ni mi ò mi ò rí rí mi ì sì ní nọ́mbà rẹ̀ wọ́n dẹ̀ ti gbéṣẹ́ fún mi pé ọmọ yìí kí n wo tí n wo tí n sọ sáwọn kí ló bẹ́lẹ̀ yìí dé òun la wá ọmọ yẹn kàn gbogbo àwọn tí mo mọ̀ kán lè mọ̀ ni mo wá pè mo nídìí ọmọ yìí ó dẹ̀ pè mí mo bá wí kí ló bá tó fi ṣe ló wá ń ṣàlàyé fún mi pé mò ń sọ fún ẹni kó lè máa fẹjọ́ ẹ̀sẹ̀ nìkan kan ó dẹ̀ ń feel important fẹjọ́ ta ní sun gangan ṣe ìsínláṣẹ àfẹjọ rẹ sùn tó ti sọ gbogbo inú rẹ tán ó mọ ẹni tó ti wí sí mi ni kò sí fídíò rẹ kan tí o ṣe tí mi ò ní lọ́wọ́ adé ńkọ déètì tó fi ń ṣe kalẹ̀ gbogbo déètì tó ń ṣe mọ bèrè lọ́wọ́ ẹ́mbásì mo sẹ́ndì gbogbo fídíò rẹ sí wọn àyàká àwọn náà pé ẹni gbogbo adúlé lè mọ̀ náà àmọ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ torí mi ò ṣẹ́ mi ò rù ẹ́ ok òun fíìlì mọ́tà tí ó sọ pé àwọn tí wọ́n fẹjọ́ rẹ sùn àfi ẹjọ́ rẹ sọ nìkan kan Sunday Igboho náà send fídíò sí mi tó fẹ́ gbọ́ tó ń gbọ́ mi Sunday Igboho náà send fídíò sí mi pé kí n wo ma yìí sọ láti fẹjọ́ rẹ̀ sùn mí mo lè wá ọmọ yẹn kàn mo lè bá wí pé ah kí ló dé ó ní wá ń sàlàyé fún wa pé òun fi Sunday Igboho wé ànábì Muhammad kó àwọn sọ kí wọ́n ṣe gbé ànábì so mo wá rí i pé ó gba ẹ̀sìn ta ni mo lè bẹ́ chief kó lè mọ̀mọ̀ náà sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ ẹ́ rí gan ibi tọ́wọ́ rẹ ti wáyé nìyẹn ẹnì kankan fẹjọ́ rẹ tàbí fẹjọ́ rẹ sùn wọn ìwọ ìwọ tó ti jákùn àti rẹ́ẹ̀dì rẹ èmi náà ti rẹ́ẹ̀dì rẹ báyìí ó yá ó yá kájọ bẹ̀rẹ̀ jẹ́ kájọ bẹ̀rẹ̀ èmi ẹsẹ̀ gbẹ́ rẹ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ẹsẹ̀ gbẹ́ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bàbá tó bí ẹ gangan èmi àti ẹ lẹ́gbẹ́ bàbá yẹn tó bí ẹ sọlọ lẹkọọ ni wàá kábùkù báwọn tó bí ẹ má wọrí sọgbẹ́ o ti o ti o ti fẹnu kàlọ́ ni dáadáa dáadáa dáadáa o sì nílùú but àwọn bọ̀wọ̀ ìlú yìí àdẹ̀bọ̀ àwọn tó wà ń bẹ̀ bọ̀ o ò nílàkàyè o pé lórí ìwọ o kéré gan wàá rí o ti yá o ti yẹ o ti yẹ báyìí o ti yẹ o ti yá ìwọ ní ọ̀rẹ́ dùn wọ mọ wọ́n rí o ti yá èmi ẹ̀ṣẹ̀ gbẹ́ rẹ bàbá yẹn lèmi àti bàbá tó bí ẹ èmi àti ẹlẹgbẹ́ bàbá ẹ èmi àti ẹlẹgbẹ́ àfi ẹjọ́ ẹ̀sùn Sunday Igboho lọ bí sí Sunday Igboho léèrè àfẹjọ́ ẹ̀sùn o àwọn náà sẹ́ndì fídíò sí mi mi ò tiẹ̀ mọ̀ kó lè mọ̀ wọ́n rí táwọn ẹ̀jọ́ ẹ̀sùn wọn kí ló kù táàtù sọ fún wọn pé o ṣe kí ló ti ṣe sẹ́yìn o mọye fi o mọye ọ̀rọ̀ tẹ́ ẹ péjọ sọ sí mi ni tí mi ṣẹ̀yìn tí mi ròyìn tí mi bú yín tí mi ṣáyín tẹ́ ẹ ní ṣe program kí ló tún wá wí fún wọn sọ nǹkan tí sùtẹ́nì gbogbo ṣe tó o ti ṣe gbé sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn o ò tiẹ̀ nílàkàyè o sọ pé wọ́n fẹjọ́ ẹ̀sùn wọn bí àfi ẹjọ́ ẹ̀sùn kankan do your worst ó ti yẹ ṣe wọ́n ṣe kárí tó bá ti jáde àjáde fún ẹ padà wọ́n wá rí i pé ẹ ẹ ẹ lé àwọn tó bí ẹ wà kábùkù bá àwọn tó bí ẹ wà kábùkù bá wọn gan ọlọ́run sọ kí wọ́n ti wọ̀ lọ́wọ́ ń bì ìlọrin yìí ó ti wọ mi wọ́bẹ̀ tó ń bu wa ń bẹ̀ tó ń bu wa ń bẹ̀ mò ń bẹ̀rù mò ń bẹ̀rù iyì tí mo ní lọ́dọ̀ àwọn tó ń gbé Ṣakí àtọ́ba Ṣakí àwọn náà sì ti rí báyìí nísìn a máa wọ mi wá tààrà a máa wọ Ṣakí wá tààrà màá jálù wọn bẹ̀ gidigidi ó ti yẹ gbogbo tó ti wù ẹni kó ṣe wọ́n tó rẹ ni bí ẹ yìí tó tó tó bá ẹrù àbùkù àwọn èèyàn tó bí ọmọ bá yẹ pé tí má kàn yàn lábùkù wọ́n mọ̀ kàn án tó bí mi lábùkù táwọn tó bí ẹ bá tó bá jẹ́ nǹkan ní ojú ẹ wọ́n mọ̀ bẹ̀rù àti kan ẹni ẹlẹ́ni lábùkù torí torí pé wọ́n lọ bá àwọn tó bí wọn náà <clears throat> tó bá lọ́ọ̀ nílà káyì á fi tiwọn àdọ́gba títí ẹ ó ti yẹ kí ló ti sọ kí ló ti sọ kí ló ti pè mí láyé láì ṣẹ́ láì rò ẹ́ láì ṣẹ́ láì rò ẹ́ santo ti pè mí láyé gbogbo fídíò òun mo ní kí ló tún wá wí bí àṣà orin kan wọn ní àmú ẹ ló lè tán ohun wá wà wí yìí ìgbà tí mo ní ọ̀rọ̀ bú ṣe àmú ọ ló lè tán ohun wá wà wí yìí ìgbà tí mo ní ọ̀rọ̀ bú ṣe o fẹ́ kọ́ bùkún bá Sunday Igboho ẹni tí ó mọ̀ ẹ́ rí wọ́n lọ fi wí ànábì oníkèé sẹ́gbẹ́ ànábì Muhammad síìbù ti yọra rẹ̀ ńbẹ̀ owó òótọ́ nàbí o èèyàn lásán ni àwọn o àwọn èsì ẹgbẹ́ ànábì o àwọn èsì sẹ́jà ànábì o n tó fẹ́ ṣe náà ni ó fẹ́ ká bùkù bàbá yẹn ẹni yóò sì rájà bùkù lọ́wọ́ ẹni kankan àdàtí bọ́mọ yẹn wí mo sì ní kó jáde kó dẹ̀ fídíò yẹn kó lọ dìlítẹ̀ kó sì jáde kó lọ bẹ̀ wọ́n ó dẹ̀ ti ṣe àwọn afẹ́jọ́ ẹ̀sùn wọn o lọ bí wọ́n àwọn náà sẹ́ndì fídíò sí mi o àwọn náà send video sí mi àwọn náà jẹ́ kí n mọ̀ pé embassy mọ̀ ẹ́ rí ibi programu embassy ló wá embassy sì ní family tèmi ni ọmọ Ìlọrin ní embassy tí kò bá yí ẹ àfẹjọ́ rẹ sùn wọ́n o àfẹjọ́ rẹ sùn wọ́n o àfẹjọ́ rẹ ṣiṣẹ́ gbòó ó ti yẹ mọ́ máa fílì mọ́ta tí o fẹjọ́ sùn ta ni ṣé tó bá lọ́jà kó ṣe afẹ́ gbọ́rọ̀ rẹ dáadáa ẹ tún kójọ bẹ́ẹ̀ ni fọlíádìwù nàdíyà sàrádìwù sàbáníyà èmi ò èmi ò jàfẹ́sì kankan ẹ̀sìn kan ní ìjà fún látijọ́ yìí peacemaker náà ni ayé mọ̀ wá sí tó bá wá di kí abáyarí nìsín tó ìwọ lọ́fà wọ́n yìí tóun tóun tẹ́yìn yẹyẹ ànábì wọ́n á ní sinmi Sunday Igboho ó tún yà ànábì gan lọ lọ́nà wo ní ọ̀nà wo so ọmọ yẹn náà fún ẹlẹ́sì ó kàn tẹ́ pé òun ti wá bú èsì yẹn jù ó wá bẹ̀rẹ̀ sí lọ́n sí bàbá ẹ tó bí lọ́mọ sọ́nà kò bí ọmọ yẹn lọ́mọ ni bí abilé kẹta ọmọ wọn òun dédé ọmọ yẹn ara ẹ̀sìn ẹ̀ta náà ni mo dẹ̀ bẹ sífù mo bẹ̀ wọ́n gan mo bẹ̀ wọ́n gan tímọ́tímọ́ lèmi àti wọn mo bẹ̀ wọ́n gan wọ́n sì wà láàyè àwọn èèyàn dá ọ̀rọ̀ yẹn fún mi mo dẹ̀ pọ́ ọmọ yẹn mo dẹ̀ pọ́ ọmọ yẹn wí mo ní mo ní ẹ̀ mẹ́rí bí lẹ́rẹ̀ mi ọmọ yẹn mi rí rí èmi àti sọ̀rọ̀ rí mo pe gbogbo àwọn èèyàn nígbà pé èso mẹ́wàá ká tó rí gẹ́ẹ̀tì fún mi mi di sígá yìí nọ́mbà rẹ̀ mo lè bá wí ó lè lọ tún mi ṣe àbẹ́jẹ́ sùn wọn o ṣe ń tó hàn kó lè ṣe ṣe ń tí apá rẹ bá ká tó fẹ́ ṣe déédéé tó fẹ́ ṣe ń ó yá sítáàtì ọ̀rọ̀ ọ̀rọ̀ tí tó máa ń sọ fún yẹn ń tí ó fi fi ṣì náà lé àbí kíló wíhùn sọ ká gbọ́ ó gbọ́ ọ̀rọ̀ rírà kan tó bí ọ wàláì àyàwó àyàrí ajá gbogbo dátà rẹ ń bẹ lọ́wọ́ mi àyàrá já wàá mọ̀ pé ẹ ẹ̀ láṣà ìwọ kẹ̀ ìwọ ó kéré gan yóò náà bí ẹ bàbá ẹ tó bí ẹ lèmi àtẹlẹgbẹ́ bàbá ẹ tó o bá ń là káyì máa kọ ẹ mo sọ mo ti ń wọlé bọ̀ nù díẹ̀díẹ̀ mo ń wọlé bọ̀ lẹ́nu ó mọ̀ pé o ò láṣà wàá rí àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n ń pẹ́ ilé ni ẹ filẹ̀ ẹ jẹ́ kó tẹ́ ó ti yá wàá rí o ti yó tàbí òun wá bẹ́kùnbẹ́kùn ó ti yé ó ti yá ó gbọ́ salamu aleykum mi ò ráyè tẹ́wáyé o salamu aleykum.